Ìṣe àwọn àpọ́stélì orí kejì. Ní ọjọ́ Pẹ́ńtíkọ́stì, gbogbo wọn wà pọ̀ ní ibì kan náà. Lójijì, ìró kan dún láti ọ̀run. Ó dàbí ìgbà tí afẹ́fẹ́ líle bá ń fẹ́, ó sì kún gbogbo inú ilé níbi tí wọ́n ń gbé jókòó. Wọ́n rí nǹkan kan tí ó dàbí ahọ́n iná tí ó pín ara rẹ̀ tí ó sì bà lé ẹnì wọn gbogbo wọn bá kún fún ẹ̀mí mímọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí í sọ oríṣiríṣi èdè mìíràn gẹ́gẹ́ bí ẹ̀mí ti wí fún wọn láti máa sọ ní àkókò náà àwọn júù tí wọ́n jẹ́ olùfọkànsìn tí gbogbo orílẹ̀-èdè ayé wá wọ́n wà ní Jerúsálẹ́mù nígbà tí wọ́n gbọ́ ìròyé àwọn ènìyàn rọ́wá ẹnu yà wọ́n nítorí ẹnìkọ̀ọ̀kan wọ́n ń gbọ́ tí wọ́n ń sọ èdè tirẹ̀ èyí dá wọn láàmú ó sì yà wọ́n lẹ́nu wọ́n ní. ṣé bí ara Gálílì ni gbogbo àwọn tí ó ń sọ̀rọ̀ wọ̀nyí kí ló dé tí ẹnì kọ̀ọ̀kan wá fi gbọ́ tí wọ́n ń sọ èdè abínibí rẹ̀ àti ará Pátíà àti ará Mẹ́díà àti ará Élámù àwọn tí ó ń gbé ilẹ̀ Mesopotamia ilẹ̀ Jùdíà àti ilẹ̀ Kapadókíà ilẹ̀ Pọ́ntù ilẹ̀ asia ilẹ̀ firigia àti ilẹ̀ pafilia ilẹ̀ ejiti àti agbègbè libya lẹ́bàá kireni àwọn àlejò láti ìlú róòmù àwọn júù àti àwọn aláwọ̀ṣe ẹ̀sìn júù àwọn ará kírétè àti àwọn ará arabia gbogbo wa ni a gbọ́ tí wọ́n ń sọ àwọn iṣẹ́ ńlá ọlọ́run ní oríṣiríṣi èdè wa. ìdààmú bá gbogbo àwọn ènìyàn ó pa wọn láyà wọ́n ń bi ara wọn pé. kí ni ìtumọ̀ èyí? ṣùgbọ́n àwọn mìíràn ń ṣe ẹlẹ́yà wọ́n ní. wọ́n ti mu ọtí yó ni. pétérù wá dìde dúró pẹ̀lú àwọn àpòstélì mọ́kànlá ó sọ̀rọ̀ sókè ó ní. ẹ̀yin ará ẹ̀yin júù àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé jerúsálẹ́mù ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí yé yín kí ẹ fetí sí ọ̀rọ̀ mi àwọn yìí kò mutí yó bí ẹ ti rò ó nítorí ó ṣẹ̀ṣẹ̀ di agogo mẹ́sàn-án òwúrọ̀ ni ṣùgbọ́n ohun tí Jóẹ́lì wòlíì Ọlọ́run ti sọ wá ṣẹ lónìí tí ó wí pé Ọlọ́run sọ pé nígbà tí ó bá di àkókò ìkẹyìn n ó tú ẹ̀mí mi jáde sórí gbogbo ènìyàn àwọn ọmọ yín lọ́kùnrin àti lóbìnrin yóò sọ àsọtẹ́lẹ̀ àwọn ọ̀dọ́mọkùnrin yóò rí ìran àwọn àgbà yín yóò sì láàlá àní ní àkókò náà wọn ó tú ẹ̀mí mi sórí àwọn ẹrúkùnrin mi àti sí orí àwọn ẹrúbìnrin mi àwọn náà yóò sì máa sọ àsọtẹ́lẹ̀ wọn ó fi ohun ìyanu hàn lókè ọ̀run àti ohun àbàmì lórí ilẹ̀ ayé ẹ̀jẹ̀ àti iná ìkúùkù àti èéfín oòrùn yóò ṣókùnkùn òṣùpá yóò di ẹ̀jẹ̀ kí ó tí ó di ọjọ́ ńlá tí ó lókìkí ọjọ́ olúwa ní ọjọ́ náà gbogbo ẹni tí ó bá képe orúkọ olúwa ni a ó gbàlà ẹ̀yin ará ọmọ ìsírẹ́lì ẹ fetí sí ọ̀rọ̀ mi jésù ará násárẹ́tì ni ẹni tí ọlọ́run ti fi hàn fún yín pẹ̀lú iṣẹ́ agbára iṣẹ́ ìyanu iṣẹ́ abàmì tí ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe láàrin yín ẹ̀yin fúnra yín sì mọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti ètò tí Ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ àfi lé yín lọ́wọ́ ẹ jẹ́ kí àwọn aláìbìkítà fún òfin kàn án mọ́ àgbélébù ẹ sì pa á ṣùgbọ́n Ọlọ́run tú ìdè ikú ó jí ìdìde nínú òkú kò jẹ́ kí ikú ní agbára lórí rẹ̀ nítorí Dáfídì sọ nípa rẹ̀ pé mo rí Olúwa níwájú mi nígbà gbogbo ó wà ní ọwọ́ ọ̀tún mi nítorí náà ohunkóhun kò lè dà mí láàmú nítorí náà inú mi dùn mo bú sẹ́rìn bí ó tilẹ̀ jẹ́ pé ènìyàn ẹlẹ́ran ara ni mí síbẹ̀ n ó gbé ìgbé ayé mi pẹ̀lú ìrètí nítorí o kò ní fi ọkàn mi sílẹ̀ ní ibùgbé àwọn òkú bẹ́ẹ̀ ni o kò ní jẹ́ kí ẹni mímọ́ rẹ rí ìdìbàjẹ́ o ti fi ọ̀nà ẹ̀yìn hàn mí o ó sì fi ayọ̀ kún ọkàn mi níwájú rẹ ẹ̀yin ará mo sọ fún yín láìṣe àní-àní pé dáfídì bàbá ńlá wa kú a sì sìn ibojì rẹ̀ wà níhìn-ín títí di òní ṣùgbọ́n nítorí ó jẹ́ aríran ó sì mọ̀ pé ọlọ́run ti búra fún òun pé ọ̀kan nínú ọmọ tí òun ó bí ni ó jókòó lórí ìtẹ́ òun ó ti rí i tẹ́lẹ̀ pé mẹ̀sáyà yóò jí dìde kúrò nínú òkú ìdí nìyí tí ó fi sọ pé a kò fi sílẹ̀ ní ibùgbé àwọn òkú bẹ́ẹ̀ ni ẹran ara rẹ̀ kò díbàjẹ́ Jésù yìí ni Ọlọ́run jí dìde gbogbo àwa yìí sì ni ẹlẹ́rìí nísinsìnyí tí a ti gbé e ka ọwọ́ ọ̀tún Ọlọ́run ó ti gba ìlérí ẹ̀mí mímọ́ láti ọ̀dọ̀ bàbá ó wá tú jáde ohun tí ẹ̀ ń rí tí ẹ sì ń gbọ́ nìyí nítorí dáfídì kò gòkè lọ sí ọ̀run ohun tí dáfídì sọ ni pé olúwa wí fún olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí n ó fi sọ àwọn ọ̀tá rẹ di tìmùtìmù ìtìsẹ̀ rẹ nítorí náà kí gbogbo ilé Ísírẹ́lì mọ̀ dájú pé Jésù yìí tí ẹ̀yin kàn máa gbélébùú ni Ọlọ́run ti fi ṣe Olúwa àti Mèsáyà. nígbà tí àwọn ènìyàn gbọ́ ọ̀rọ̀ náà gún wọn lọ́kàn wọ́n wá bi pétérù àti àwọn àpọ́stélì yòókù pé. ẹ̀yin ará kí ni kí a wá ṣe. pétérù dá wọn lóhùn pé ẹ ronúpìwàdà kí a ṣe ìrìbọmi fún ẹnì kọ̀ọ̀kan yín ní orúkọ kristi a ó sì dárí ẹ̀ṣẹ̀ yín jì yín ẹ ó sì wá gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ nítorí ẹ̀yin ni a ṣe ìlérí yìí fún àti àwọn ọmọ yín àti gbogbo àwọn tí wọ́n wà ní ọ̀nà jíjìn a ṣe é fún gbogbo ẹni tí olúwa ọlọ́run wa bá pè ó tún bá wọn sọ̀rọ̀ púpọ̀ ó rọ̀ wọ́n gidigidi pé ẹ gbara yín kúrò nínú ìyà tí ìran burúkú yìí yóò jẹ a ṣe ìrìbọmi fún àwọn tí wọ́n gba ọ̀rọ̀ náà ní ọjọ́ náà àwọn ẹgbẹ̀ẹ́dógún ènìyàn ni a kà kún ọmọ ìjọ wọ́n ń fi tọkàntọkàn kọ́ ẹ̀kọ́ tí àwọn àpòstólì ń kọ́ wọn wọ́n wà ní ìrẹ́pọ̀ wọ́n ń jọ ń jẹun wọ́n jọ ń gbàdúrà ẹ̀rù àwọn onígbàgbọ́ wá ń ba gbogbo ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ ìyanu àti iṣẹ́ abàmì tí a ti ọwọ́ àwọn àpọ́stélì ṣe gbogbo àwọn onígbàgbọ́ wà ní ibì kan náà wọ́n jọ ní ohun gbogbo ní àpapọ̀ wọ́n ta gbogbo ohun tí wọ́n ní wọ́n sì pín owó tí wọ́n rí láàrin ara wọn gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan ti ṣe aláìníṣe wọ́n ń fi ọkàn kan lọ sí tẹ́ḿpìlì lójoojúmọ́ wọ́n ń jọ ń jẹun láti ilé dé ilé wọ́n jọ ń jẹun pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ọkàn kan wọ́n ń fi ìyìn fún ọlọ́run gbogbo àwọn ènìyàn ni ó fẹ́ràn wọn lójoojúmọ́ ni àwọn tí wọ́n rí ìgbàlà ń darapọ̀ mọ́ wọn